وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وبتي iṣẹ́ wa kò di ọjọ́ yìí bákan náà tó káwa kúnnú àwọn tí wọ́n wà ní jọmọ àti ìdòdì ọba yìí náà ni a fi ọpẹ́ fún ọba tó pẹ́ yẹ àfi tóbi rẹ̀ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún máa bá ìkọlọ́njẹ kó bá lórí dáadáa lórí láàyè ìṣẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run àti ilé ajẹ́jẹ́ tán ọlọ́run bá mú bá lẹ́gbẹ̀ẹ́ wa mú sọ́mọ́ọ̀dì mọ́ wà ní ìwà àdéhùn ọlọ́mọba ń bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn náà lápapọ̀ èèyàn ló ti ọlọ́mọba àkíráwá kú òjò tí ọ̀rọ̀ yìí tó jẹ́ ìṣẹ́ ọlọ́mọba ìṣẹ́ ọlọ́run sọ kalẹ̀ pé ọba náà ló sọ fún wa pé ní ọwọ́ lẹ́bi yunẹ́sì lọ́gáyé sàmì ń bá àdé máa fọ́nà tó wù ọlọ́run ló máa ń rọ òjò nígbà míì gàpá rẹ̀ yóò ti já kàn ọlọ́run ti rọ òjò ojú tó máa tẹ̀léra wọn lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti gbẹ tẹ́lẹ̀ bákan náà wàyà ń ṣòro rashmata náà wà ní kí ìkẹ́ rẹ̀ kó faka lórílẹ̀ bákan náà wọ́n sọ ń lò sí wà nàìjíríà nàìjíríà sàmá ìmọ̀ àǹtọ̀húnrọ̀ ọlọ́run ló sọ omi kalẹ̀ láti sánmà omi tó mọ́ inú pàtẹ́ pé nígbà báwọn afá bá ń ka àwọn omi ní inú mọ́ tá a lè fi ṣe àlùwàlá tá a lè fi ṣe mọ́ra pé pé náà nàmbà wà tó máa ń kà ẹni mọ́ olùmọ́tọ́ ìyẹn ni pé omi òjò ọlọ́run sọ̀kalẹ̀ láti sánmà bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n fi sọ fún aláyè mí ó ní amáyé àdínkù fi sọlùmọ́tò ìbára wà báyìí ní pé kò sí ẹni kankan tí ń fọ́nà àmà yìí sọlùmọ́tò ìbára ẹ bá wà nínú òkùnkùn lórí ilẹ̀ ni wàlúbà àbúté bá wà lórí omi torí pé ńgbà míì àá wà lórí ilẹ̀ inú òkùnkùn la wà tó kùnkùn òkùn ìgbà míì gan-an yẹ pé ọ̀sán náà làwà gbọ́n ní òkùnkùn ni nígbà tá a bá débi tá a ní ọlọ́run ní fọ́nà mọ̀ wá àwọn máa ya máa pèsè bàbá lọ báyìí àti àti báyìí. balùbáàrì àti lórí omi ọlọ́run gáàdì àwọn ẹ̀dẹ́ tó wá bá wà ní omi náà bá wà láàrin òkun àwọn ibi báyìí àti ibi báyìí ló jáde báyìí. ọlọ́run lóhùn ló ń ṣe bẹ́ẹ̀ fún wa. ọmọ yóò fi lò rè ya àgbóṣọ̀rọ̀ bẹ́yìn ẹ̀yàdẹ́ yìí yóò fi lò rè afẹ́fẹ́ yìí ni ó máa jẹ́ mọ̀kọ́dímọ̀ ìtìsíwájú tó fẹ́ rọ̀ bẹ́ẹ̀ náà yẹ́dẹ̀ ìrahmatu káàánú ọlọ́run tó jòjò wa máa rọ̀ ọlọ́ni àìlá ọmọ àwọ̀ ṣe ẹlẹ́lòmíì ti ń ṣe lé yàtọ̀ sọ́lọ́ ọba ọba ni. tó bá rọ̀jò sílẹ̀ wáyé àǹfààní alẹ́ àlùmọ́nà àìsàǹsà tó wà rọ́bà ilẹ̀ náà wà á gbéra oríṣi nǹkan wa máa jáde ń ní àwọn arúgbìn ló fà ọba tí ó ṣe eléyìí fún wa ọlọ́ni fanzori ilà àbárẹ̀ rahmatullah èyí náà wúrí pa àánú ọlọ́run tọ́lọ́ ń pè rahma rahma láwọn àyà òjò lọ́lọ́ ń pè bẹ́ẹ̀ tó ń pè ìkẹ́ni lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀yìn náà wúrí pa òjò lórílẹ̀ kẹfà yóò ṣe àwùjọ bá àdàmọ́ òsì hà tó yẹ pé ní ó tún jẹ́ àpẹẹrẹ fún wa ilẹ̀ tó jẹ́ pé ó ti gbẹ tẹ́lẹ̀ tí ó wò kankan nígbà tó jẹ́ bá rọ̀ sí ẹ̀wù bọ́ọ̀lù tí máa ń yé sí kó wa mọ̀ wò bẹ́ẹ̀ ọlọ́ni bóun ti yì wá jáde náà nìyẹn lẹ́yìn ìgbà tí a bá kú tán àyẹ́pẹ́ ní òjò ìfẹ́ ló jẹ́ omi rẹ̀ omi tó mọ́ ni omi àlùbáríkà ni ọlọ́ni wa náà sọ́nà mìíràn sàmá ìmọ̀ àmọ̀bà ọ̀rọ̀ká sí ìsọ̀ ìrọ̀kùn rẹ̀ ìyẹn pé àwa la sọ omi tí ó mọ́ kalẹ̀ láti sánmọ̀ fún yín láti máa fi fọ láti máa fi fọ yín mọ́ yín mọ́ nínú orí ọlọ́run òun náà lélẹ́yìí tó yẹ ká kọ́kọ́ mọ̀ rèé nígbà tó jọba rò pé ọlọ́run ní rọ̀jò ọ̀dọ́ rẹ ní òjò ti ń wá òun lọba tó ní kápá rẹ̀ nínú àwọn gbogbo ìyá rẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run àti ìdarí rẹ̀ òun náà ní kó dùn máa rọ̀ ẹni tó jọba rọ àníbà mọ̀lá sọ́nà fani mùsùlùmí náà ìfọ́bìnrin láàyè ọ̀rọ̀ mẹ́tẹ̀ ẹni tó jọ tọrọ yìí tọrọ fún wa ìfọ́bìnrin láà pẹ̀lú ọlá ọlọ́run ni wàrà mẹ́tẹ̀ bákan náà pẹ̀lú àánú rẹ̀ ni ọlọ́run bá sọ àánú wa sàálà ọ̀nà bá ti ń sọ òjò kalẹ̀ ìyẹn ló sin ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn nǹkan tó yẹ ká mọ̀ nígbà tí ọlọ́run yìí bá ń ṣẹlẹ̀ mẹ́rin àkọ́kọ́ náà ni pé agbọ́dọ̀ ṣàfihàn ìlú lọ́dọ̀ ọlọ́run rírọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run ló ti wá àìrọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run náà ni ti wá ibi bá sì ní ó rọ̀ sí náà ni máa ń rọ̀ sí lọ́pọ̀lọpọ̀ wá; àbọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà a wọ síbì kan wà eléyìí téèyàn bá ní irú àdìsọ́kàn yìí ẹbọ tí ń wọnú àdìsọ́kàn yìí torí pé iṣẹ́ ọlọ́run ó ti ń gbé fún ẹ̀dá ọlọ́run sì ní ẹba tí ń rọ̀jò ẹnìkan tó wò lágbára láti mú ìkan òjò kan rò fún ara rẹ̀ ibi tọ́lọ́run bá sì ní ó rọ̀ sí kò dẹ́n tó lè fi àsìkò tọ́lọ́run bá sì ní ó rọ̀ ní ó rọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ṣe ń lẹ́nu sọ ìlú Bukhari alánàbíjọ kan ó wà láàyè ní sáńpẹ́ ní àlùkòdè ìdíyà ilẹ̀ wa mọ́ bá òjò díẹ̀ wá rọ̀ sílẹ̀ tó mọ́ anábì wa ń sọ fún àwọn sọ̀hábà pé alìsàdìrú náà máa bá kọ́ọ̀lù àwọn bùkún tí ọba yín sọ àwọn sábà ní kọ́ọ̀lù ọ̀wọ́ ọ̀wọ́ rọ̀ àlàm àmọ́ ọlọ́run ọba àtìrẹ òjíṣẹ́ rẹ̀ náà ló mọ̀ ọ̀lù ànábì lọ́lọ́run sọ pé ní ọlọ́lọ́ asùbà àmín ìbáàdí nínú bí wákàtí pé ilẹ̀ ẹ̀tọ́ ní túmọ̀ yìí o àwọn nǹkan ilẹ̀ mọ́ bá wọn lẹ́yìn tó nígbàgbọ́ sọ́lọ́ àwọn nǹkan bílẹ̀ ṣe mọ́ yìí wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ́ fàámà mà ń kọ́lá mùtúrínà bí fábíyìn ńlá wà bàrà mẹ́tì yìí ẹni tó bá sọ báyìí nù yín tí òjò tó rọ̀ mọ́júmọ́ ìdúrà ní ah, ọlọ́ọ̀lá ìfẹ́ ọlọ́mọ ẹ̀kọ́ kalẹ̀ ó ní bàbá lẹ́ka mú bínú bẹ ọlọ́run lẹ́ni tó gbà lẹ́gbọ́rùn ó fi oore yìí sọ́dọ̀ ọlọ́run. káfíńrún bíi káwọ́kàbí ó ṣe kèbìrì fáwọn ìràwọ̀ tó wà ń sánmọ̀ àwọn ọmọ nǹkan ọlá mo fi rúmẹ́ bìnú ìkábà wàkábà ìgbé tó sọ pé à ìràwọ̀ báyìí olúrọ̀jò àtàlẹ́ àná tí mo ti rí tó yọ náà mo jọ sọ́dọ̀ ràwọ̀ nígbà pé ràwọ̀ kan ní máa ń rọ̀jò àbọ̀n mi dọ̀jẹ̀ tó wá kọjá bá ń lọ pé àwọn gbà kókè kan ní rọ̀jò àwọn gbà kódò kan ní rọ̀jò àwọn gbà fáyẹn kan ló rọ fáwọn àbáwọn àlùjẹ̀nù anabi náà lọ ní bàbá alikaka firu bí irú ẹni bẹ́ẹ̀ ti tìlú ní kíni ọlọ́run torí oore ọlọ́run kò sí nǹkan mi fún mi nú bèlì káwọ́kàwọ́ ó ṣe ó wá gbà fún ìràwọ̀ tí ò lè rọ̀jò bẹ́ẹ̀ náà lẹni tó gbà pé nǹkan mi ò lè rọ̀jò yàtọ̀ sọ́lọ irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kejì ní sọ́lọ ó dẹni tó gbàgbọ́ fún nǹkan ẹni tó lọ ń bẹ òkè pé òkè ni ó rọ̀jò fáwọn tó ń lọ ń bọ odò pé odò ni ó rọ̀jò fáwọn àwọn èèyàn ti ṣe kejì ní sọ́lọ láti ẹni tó gba odò gbọ́ eléyìí inú tó ó takò làákàyè mi torí pé ọlọ́run bá sanu àtàlà òun lọ́ba tí ìmọ̀ ń rọ̀jò ọ̀dọ̀ ẹ̀ láti máa ń béèrè òjò nìyẹn ló fà tó ti wàá nu bá mú fíkìú sọláfìlì kọ́ ìrọ̀rùn tá a máa fi ń wá kójó rọ̀ ọlọ́run lálọ́ bẹ̀ lójú ò bá rọ̀ nínú àwọn ìdájọ́ tó jẹ ká mọ̀ nìyẹn àwọn ajáde pẹ̀lú àṣẹ aláṣẹ pàápàá jùlọ nílùú fáwọn òfin ẹ̀sìn tẹ́rẹ̀ lẹ̀ àjọ̀bọ̀ wàá kéde fẹ́ yín yẹn o ló ti tó kó rọ̀ kó rọ̀ o àtìkè tí máa ń rọ̀ ti tó kó rọ̀ o ẹ jáde ká lọ ẹ̀wù àkìrùn wákà méjì bákan náà ìmọ̀ mo bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú túnmẹ̀ rí pé àtọ̀tà bá wà á kéjì ẹ̀ tó bí ẹgbẹ́ tó wà ní kúnlá nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam èyí náà ní sọ̀lá tó lè kọ́ ìyẹn pé ìrùn tá a máa fi wá kó jọ ọkọ̀ lè nínú súnà ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni. bákan náà yóò jọ bá rọ̀ nínú tí ó jẹ́ súnà ànábì àmọ́ ìṣàdúrà wọn ni àlọ́ ọmọ kan yé bá náà fi à ọlọ́wọ́n ọba òjò tí ń rọ̀ yìí jẹ́ kó jẹ́ sọ yìí wà ní ilé dá warawara kó dà dáadáa bákan náà náà fi àná ọlọ́run ajé jẹ́ tó ṣe àǹfààní fún wa tí ó sì ní pa wá lára inú súnmọ́ àmẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó yẹ káwa náà mọ̀ nílé àmọ́ ọmọ tó yẹ bá ń fi àná nígbà tó jọba ń rọ̀. bákan náà nínú ọ̀nà tí àtúmọ̀sí wá òjò gẹ́gbà tí nínú súnmọ́ àmẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jọba rọ̀ tó bá wà lórí kúkú bàbá yìí àmọ́ sọ̀rọ̀ àdúrà òjò àwọn àdúrà rìn ni mo ń tọrọ nígbà tí a bá sàfẹ́ fún ojú. anẹ́tì fún mi lè kọ̀rọ̀ bí a ánìhù ó ní àwọn àjọ àjọ kan arákùnrin kan bá wá bá nẹ́gbà àmúdọ̀ sọ́lá ànẹ́bí ní kótóbà lọ́wọ́ ó sì dá ànẹ́bí dúró lórí kótóbà ó fi rí ànẹ́bí ìletò báyìí báyìí mo ti ń bọ̀ kì í tẹ̀lú mọ̀dínà ní gbé àwọn nǹkan oko wa gbogbo ẹ ti ń bàjẹ́ àwọn ẹran wa ti ń

nǹkan kó ń bàjẹ́ àwọn ẹran wa ń kú ara ni wá ilẹ̀ gbẹ báwa bẹ lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lórí ọkọ tó báyìí náà ló ti fi bẹ lọ fún arákùnrin kò bẹ lọ fún ara ló wọn kó lọ rọjò fún un. Anas bin Malik radiyallahu ta'ala anhu ẹni tí ó gba àdìsí àtó ṣàlàyé ẹ̀ fún wa. Lójú sọ́mọ kílé ẹ̀kọ́ sí kankan arákùnrin ibi dé ṣùgbọ́n bàbá rẹ̀ ó bẹ̀ náà báwọn pípò ní kúrúmà òjò pa gbogbo àwọn dédé lójú tó ti rọtí pẹ́ lára mùjísà tó lọ́n fa níbi ni ọ̀run máa ń fún ní ìyára gbàdúrà ó lé òjò pa gbogbo àwọn dédé ni bákan nínú ẹ̀kọ́ sáárì kọ́ lára ìpè ní arákùnrin yìí wá bá nàbí kó ṣàdúrà fún mi ọmọ ìkọ́ ló mọ́ta wọlé ànábì òjò wa torí ìdẹ́gbẹ́ bá gbà kó lọ́la àálọ́ bá kó ṣàdúrà fún òjò wa rọ̀ ó rọ̀ rọ̀ rọ̀ rọ̀ títí tó fi pé ọ̀sẹ̀ kan tí ò dá wọ́n á di júmọ̀ àkejì arákùnrin bá fún bọ̀ láti lè tó wọn àdébí ṣe kútúbà lọ́wọ́ bíi ti jẹ́ ẹjọ́ náà ni tó bá tó dé wá nìrẹ́ àdébí mo tó dé o tó bá wa bẹ lọ́wọ́ òjòjì tó pọ̀ ní ibi tó ń ba nǹkan jẹ́ tó bá wa bẹ lọ́wọ́ òjò ti pọ̀ jù ń ba nǹkan jẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam lórí kútùbà yìí náà tó bá tó bẹ̀rẹ̀ lọ́kàn Allahumma hawalaina wala alaina ọlọ́run bá òjò yìí dákun àwọn ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ẹni tí òjò nílò ọmọọ̀rọ̀ lé wa lórí báyìí mọ́ ó ti fẹ́ máa fanira ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn àwọn àyíká tí ó ti ní dààmú àwọn èèyàn alálẹ̀ àkàm ọ̀dẹ̀rọ̀ wàbùtú nílà òdìyà lórí àwọn òkú láàrin ibi táwọn ti pọ̀ àbí inú àwọn akejìgbó inú odò wàmọ̀nà nínú ṣájàrà àbí inú akejìgbó igi pọ̀ òbánà wàlápà mínà mẹ́lá fọ́ kọ́tọ́rọ́ náà rè nípa gbàrà òun kádà ọlọ́run má kéwù wá ìmọ̀ eléyìí ni ó tún wà nù súnà ojú ti ń rọ̀ yín sí omi tí ti ń dààmú àwọn omi ti ń wọlé ẹ pé ó ti ń pọ́ pátá mi ó ti fẹ́ máa kúrò ìnira bá nínú àdúrà tó yẹ ká máa ṣe ní sàlọ àhómọ àwà àlẹyìnà lá àlẹyìnà ìdíkẹ́ tó máa tó sọ̀rọ̀ èyí tó jẹ́ kí ọlọ́run kéèyàn á máa wí ikú wí sí ìròdò òṣìwò ní ìròdò òní ọlọ́run kí á láti fọ ẹ̀lú yóò máa wí ikú wí eléyìí tí ò bá mu ni. gbogbo nǹkan lànà ìbí kọ́ wa nígbà tá a bá ń wọ́jọ́ oní ìbáwí ọlọ́run bá tó ṣe tó bá tó pọ̀ jù ní oṣù ìbáwí ẹ̀rí pé ó ṣe wà ní àdúrà tí kò ní nira nínú ní pé ọlọ́run à nípa ọmọ rọ ṣùgbọ́n ibi tí òsì ní ìwà lára nìkan ọ̀rọ̀ sí èyí ló tún na anábìwá Muhammad sallallahu alaihi wa sallam onígbà tí òjò bá pọ̀ bákan náà kẹfà jọ síwájú nínú tún náà sábà bá ń wá òjò òun ẹni ká lọ bẹ náà bá sàánù àtàlá bákan náà tí mo bá wà olùbí dídé ń bá àwọn èèyàn sọ̀rọ̀ olùbí kúnnú àdúrà rẹ̀ ní ìtumà ẹ̀wá rí láyé àpò àbá náà orí ẹ̀ tó ṣẹlẹ̀ bàbá mi wà Muhammad sọlá òkúta ayé Umar bin Khattab àwọn ojú òjò rọ àwọn ojú òjò rọ ìlera tí ń bá àwọn èèyàn Umar wá pé àwọn èèyàn láti rùn lọ sọlá tó ti pọ Umar wá sọ fún Al-Abbas tó jẹ ọkọ anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní bàbá mi wà láyé tó dùn òbá rọ báyìí àmọ́ lọ́nà bá mi bá bẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ànábì ti kú àlè lọ bá mọ́ àgbọ̀ pé ẹbí rẹ̀ ni wọ́ bàbá rẹ̀ àti wọ́ ẹ̀gbọ́n tàbúrò ní ẹ̀bí ànábì òní ọ́ èèyàn rẹ̀ ní ọ́ àrẹ ọ̀lẹ́yìn rí bá abẹ lọ nípa bá ti bá abẹ lọ ètò ti rọ̀ ilé iná tó jẹ́ ẹ̀kọ́ ẹni rè á máa ń lè bá wọn pé kó sàdúrà fún wa ní wọn kó sàdúrà fún wa bàbá ní kíni wọn sọ wọn làbá ní kíni bàbá àti bàbá yẹn lọ́la ń sọ ọ́ arákùnrin yẹn ó wá bá níbi láti rí tó ti wá ní àti ẹ̀gbọ́ta àkọ́kọ́ tẹ ẹgẹ́jì tó jò tó pa dé náà ó tó wá bá níbi ní kárí pé ó gbà kàkiri mọ́lá níbi lọ́wọ́ kò nídìí tí ń lọ bá ibi tó wà yẹn náà ní ìgbìmọ̀ ọlọ́wọ́ta wọlé àníbì ìjọba àròjù fún wa ṣùgbọ́n láyé tó lè bá a jẹ́ ìdíje kó sàdó àpàdà rẹ̀ ẹni bàbá níbi kú tí ìyẹn ò ṣe ṣe mọ́ àníbì ò rí mọ́ káyí pé ọlá àníbì náà sọ ń lọ fún bẹ́ẹ̀ ni eré tó kú gbà wọn ni umaru sọ pé ah nígbà tá a ní wàhálà yìí ànẹ́bí là bá wọn kò fẹ́ tó lọ́la tó gbogbo àwọn ìdá nígbà tí òsì mọ àrùn kan tó ní ti yẹn mọ ètò kò ní ká tó wẹ ní eré àwọn pé wà bá sí eré ní ọ àbẹ lọ ilé nínú àwọn ìdájọ́ tí ó tún wà fún ọ̀rọ̀ òjò ẹ̀yẹ rí ẹni tó jọba ń rọ pàápàá dídò ìlú bá ti túbọ̀ ti pẹ́ ẹni tó jọba rọ àníkàbọ̀ sọ́lá ìgbà mi àwọnú rẹ̀ tó a ti díẹ̀ nínú aṣọ rẹ̀ inú rẹ̀ wáyà mi lórí inú máa fi tó máa kàn sí ànábì máa ṣe àdúrà wọn ní ànábì àkínú tó fi débẹ̀ ànábì yẹn pé oore tó tẹ̀ ń bọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni bákan náà ànábì àmọ́ ṣàdúrà nígbà tó di bá pọ̀ pé gẹ́gẹ́ tó wá nu adábò ní fúfúrọ̀ ti alimami Bukhari náà níbi aláwọ̀ láti kú náà ní gabovic nígbà tí ara bá ń sán ara bá ń sán tètè wọn bá ń sán torí pé ara ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìyẹn la bí tó wá tó rọ́ọ̀d nínú Quran ìsọ́bí ọ̀rọ̀ àdùn bí hàmdì ọlọ́ọ̀ni rádùn ara gan ń sàfọ̀mọ́ ọlọ́run. bọ̀tílẹ̀ Yorùbá ẹni ní ìsàgbó lónìí ọ̀sán ló ń sọ fàyísìlú sọ̀wá fàyísìlú bí wọ́n yàṣà ní ìlànà ìyẹn pé ara afẹ́ ìtí máa tán ọlọ́run ní nǹkan tó bá wù nínú àwọn ẹ̀dá tó lọ bá lára bá fẹ́ ń gbà mí ó lè ya lu bí tó bá ti gbé lókè rẹ̀ ẹ̀rí pé àrò ìyá gèdè wálẹ̀ báwa ni ó fẹsẹ̀ gbóni àbótẹ́ ọ̀yá torí pé nílẹ̀ Yorùbá ń gbà pé ó àkàn àbí kẹ̀kẹ́ ní kọ̀ǹtóró ara àbí ètí máa ń fẹ́ àmẹ́bà Muhammad ọ̀rọ̀ sọ́lám àwọn àfẹ́lọ́n pé ọlọ́run bá látẹ̀kùn náà má bá wa jà má pa wá bìgádọ́bìk pẹ̀lú ìbínú rẹ̀ wà látò lẹ́kùn náà bí abáàbìk má fi ìyá rẹ̀ mú wa wà á fi náà ọlọ́run dákun là wá níbi àwọn nǹkan yìí torí pé nígbà tó jọba fẹ́ rọ̀ àti ìmọ̀lù ní ó rọ̀ ẹ ló fẹ́ gbà sáré mi ṣàdúrà sáré bá ń fẹ́ àníbi àti ìmọ̀ ìṣàdúrà ọlọ́run ìṣòro ìṣẹ́ni ọjọ́ jẹ́ fún wa ó wọ́n fi bá wa dáa wọ́n ní ìyàwó ayé sàkóso ìpàdé bí kí ọlọ́ọ̀ni ànẹ́bí ni àbẹ́ẹ̀ ni báwọn ọjọ́ ànẹ́bí àdìdì sọ káfá mọ̀mọ́ sírù náà nígbà tó ní o fẹ́ rọ̀ táyé fẹ́ńfẹ́ ẹni ti ṣe ọlọ́run náà sọ káàdì ní ọlọ́run kékeré ní kí ni ó tẹ̀lé báyìí tí òjò tí wọ́n ń fẹ́ báyẹn ní àdáwọ̀ mọ̀mọ́ sírù náà òjò tí ó rọ̀ tó wá ní ọlọ́ọ̀ni bá ló wá mọ́ àyà ìtòwé ìṣẹ̀fọ́ ìdámẹ́rù bí ìdámẹ́rù fún làṣẹ in bí amúrí rọ́bì ha gbogbo nǹkan wọn ló bàjẹ́ àtúbà ìlà yúrọ ìlà àmọ̀tà àkéde gbogbo nǹkan wọn lọ́sùn àjọ ọlọ́run pa wọn run àwọn ilé wọn tó kẹ́kù tó wó kù làwọn èèyàn rí ìyẹn ìkẹ́ lọ́lọ́run tó pa wọn jọ afẹ́fẹ́ náà ni ìyẹn ló bàtà ìrẹ́ bá ń fẹ́ àdébí àdúrà ìkẹ́ni ọjọ́ jẹ́ fún wa o torí pé báwọn ìjọ ànábì bí ni wọ́n tẹnu bàbá fẹ́ tẹnu tó ẹ̀ mọ̀ pé tí ó fàyà fáwọn ni. ìlànà ọmọ ẹgbẹ́ lọ́wọ́ afẹ́ bá ń fẹ́ ọlọ́run dáadáa ni ojú jẹ́ fún wa o àmì afẹ́fẹ́ náà lásìkò tó fẹ́ tó sí rúfù ẹlòmíì àmì afẹ́fẹ́ tó fẹ́ tó wọlé ẹlòmíì àmì ẹ̀sọ́ tó fẹ́ tó kábúrú bẹ́ẹ̀ lòmíì tó gbogbo nǹkan wọ̀nyí tó ti jẹ́ ẹ̀kẹ́ náà lọ́lọ́run tó lè lò lọ́nà míì fún èyí gbogbo àwọn ẹ̀kọ́ yìí náà la gbọ́dọ̀ mọ̀ nípa ògùn.

والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين إن الله با إن الله الله في أمان الشفاء وأدين أنا نكي أجوره لا ترى òjò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ́run kí èdè yẹn nìkan ní ìmọ̀ ìgbádùn tó lè bá rọ ẹ ní mo ibi táwọn olùpọ̀lọ́ kó sí látijọ́ yìí sílẹ̀ bá tutù nínú tiwọn náà lóun náà kiri ọ̀ọ́ tó lè bá rọ àwọn ìṣòṣò tó wọ́n fò káàkiri ẹ ní mo ibi tán wà wọ́n yóò bá nínú tiwọn náà lóun táwọn ìjáde àwọn ẹ̀dá kan wà nígbà tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ ní ilé mọ́ta ìwé ẹ̀ lè gbé ẹ̀rí pé ìgbín yóò wá mú kíni wáìtì yóò fi bóra rẹ̀ yóò lè sáyé rẹ̀ lásìkò ẹ̀rù yìí tó bá jáde yóò kú tó ti bá bẹ̀rẹ̀ lọ́ba ẹ̀rí pé tí ó máa fà káàkiri níbo náà láti jọ yìí. tó rọ pé ní àwọn ẹ̀dá tí wọ́n ń sáyé pẹ̀lú tó ìsopọ̀ ni bẹ́ẹ̀ làwọn arúgbìn wa ìyẹn ló fà jẹ́ pé àwọn pé omi ti pàpà lára arúgbìn àti èdè irrigation. kódà nínú ṣẹ̀ríà nígbà tá a bá ń sọ̀rọ̀ àwọn nǹkan oko wa tá a bá ń sọ̀rọ̀ àwọn nǹkan oko sísàkáwọ̀ tá a bá ń sọ bá wù sàkáàtì wọ́n máa sọ fún wa pé ní ifá bá tó yẹ pé ní òjò ló rọ̀ sí ètò irrigation àti wàhálà fún ọlọ́run kẹfà wa ń dá mi sí ni làkàtà yọ̀ǹdì òun yóò pọ̀ ju ti èyí tá a yọ̀ǹdì sí àtúnṣe wàhálà sí kálẹ̀ lè bá mọ iyì ohun tó náà fún wa lọ́fẹ̀ẹ́ o ẹni tó bá lè irrigation bóyá bọ́ olóògbé ni bóyá ọwọ́ ní fi wẹ́tẹ̀ ni bóyá ọgbà ẹni tí bá ṣe ni ó lówó tó tún mẹ́kù yẹn ìmọ̀ pé wọ́n wá gbin àgbàdo ọgbìn ẹ̀wà ọgbìn ẹ̀gúsí òjò náà tó ibo tó fi afẹ́fẹ́ òjò náà yìí bá ń rọ̀ sí zàká tí wọ́n yọ nígbà tí kẹrin bá wọ dèdè zàká yóò tó pọ̀ ju ẹni tó ṣe wàhálà torí pé àǹfààní orí ọlọ́run tó lọ yìí. a mọ̀ pé ọlọ́run bá fanu àtàrà ó fi orí sí òjò yẹn. ìyẹn lọ́nà tó pe rahma rahma láàyè púpọ̀ nínú alukurani rahma rahma lọ́nà tó ìjẹ́ ọlọ́run ọba káwọn náà wàá mọ níkẹ́ẹ́ àwọn ìdájọ́ tí ó yẹ ká fi bá lò yẹ bá sọ ká mọ̀ ìròyìn tó yóò wá fẹ́ rọ̀ afẹ́fẹ́ àfẹ́lọ́ bákan náà ká má rí sábòrú bákan wá bẹ́ lọ́n kó má jẹ́ nira ni tó yóò wá fẹ́ rọ̀ àfẹ́lọ́ ọ̀yẹ́ bá náà fi hà tọ́lọ́ kó ṣe ní tó já ń fani fún wa bákan náà tó yóò bá rọ̀ ó ìlànà sanibà ọ̀rọ̀ sọ́lá èmi kì í a ṣe bákan náà omi òjò omi tó mẹ́ni omi tó mọ́ ni nínú àwọn omi tá a lè fi mọ́ra ni láti ṣàlọ́lá bí àpèké ni láti fi wẹ ìwẹ̀ ìyáwó ẹja nígbà ni àbí wàá ti wá ní jùmọ̀ yìí nínú àwọn omi tí àní máa dá àkókò tó mọ́ àbí kò mọ́ òun náà ní omi òjò. bákan náà nínú rẹ̀ òun náà ni àwọn òfin míì tó tún di bójú ti ń rọ̀ yìí nínú súnà nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó jù bá ń rọ̀ ẹbí yóò ṣe wà ní hadith tó fẹ̀rẹ̀ rẹ̀ ani yunadi munadi fi laylatil masirati aw fi laylatil baridati sátìrè sallu fi rihalikum ẹni tó jù bá ń rọ̀ ilé ẹ bá pọ̀ èyí tí ìbá tòru ó lè máa tòru tó bá débi ayára sọ̀lá àdínú àfàtọ́ ní ìjọ sọ ni pé sọ́lù fi rẹ̀ há lẹ́kùn àtẹ̀lẹ́ ìfẹ́ mi yóò pèrò yẹn ní ọmọ à tó bá dé Allahu akbar Allahu akbar la ilaha illallah yóò máa sọ pé sọ́lù fi rẹ̀ há lẹ́kùn ẹ kírun nílé yìí ní ìgbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́ àǹfààní fún ti pé pàápàá tó bá fún jálẹ̀ tó kúkú tó kù agbára wà lọ́nà nínú àláyé ìgbà tí ẹ̀sìn gbà wá láyè pé a lè sọ fún yẹn pé ẹ kírun lé ní òun ìgbà wọn pé téèyàn bá wá ń gbà wọn ní iléeṣẹ́ kódà gẹrin tó ń pè ló gẹrin nínú súnà níbi yóò tún fi gbólóhùn ti pé tọ́lú fi rẹ̀ ha lè fún mi níbi ìlú ayàmẹ tọ́lú fi ìlú yóò jẹ fún mi. ilé nínú ìlànà ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òní. bákan náà nínú súnà ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ní pé tó jọba rọ̀ tí ó dìbò yẹ pé ní ó lè tutù aṣọ èrè kó kà máa fọ́n díẹ̀ díẹ̀ ó lè tutù aṣọ àǹtọ́ yẹ pé ní àwa ti tó rì àlèfi jáàmù rẹ̀ káfí àtẹ̀lẹ̀ sí ìní gan tó ní jáàmù olùmọ́tọ̀ ìyẹn pé jáàmù gbà tó tó bá rọ̀ tá a lè ké sórí àtàtúrì pọ̀ gẹ́gẹ́ bá nígbà tá a bá wà ní orí ìrìn àjò bákan náà àlùmọ́gbùrù àlè ìṣá mọ́gbùrù àti ìṣá yìí náà àlèrídàmú rẹ̀ pọ̀ báàkì méjèèjì lásìkò magreth àsùbá nìkan ni àlejò ìhùn mọ́ ìrùlé onínú sunna anábà Muhammad sallallahu alaihi wa alihi sallam ìyẹn bí sin ọlọ́run nínú ìdájọ́ tó yẹ ká tó mọ̀ òní ẹ̀rí pé júmọ̀ àwọn ń kọ́ àti áfírí ẹgbẹ́ mi ti ń rọ̀ yìí ara àpá àtọ́ ní júmọ̀ ó dún kó áfírí ni ó dún kó lórí ni a lè fi jáwọ́ ẹ̀ máa fún un ṣùgbọ́n mìjọ́rí sí àwọn àfáìsì nígbà tó jí wọn yàtọ̀ sí sórí ó dára fàfẹ́ pé ó mú dífẹ́ǹsì bíi pátì wá tóbi ìyàtọ̀ láàrin wọn lára rẹ̀ ní láka àwọn yàtọ̀ lára rẹ̀ ní pé à ń kéwọn jáde sórí ni ẹjú wa ni lára rẹ̀ ní pé ní àti kútúbà níbi jùmọ̀ àtàwọn òfin ní ìtìyí òtún lọ́pọ̀lọpọ̀ fi sọ pé ní ah, a àlè fẹ́ ti lórí ní ìjọba àtúntà náà bá mi tọ́tọ́ ìmọ̀ tó pọ̀lọpọ̀ dúró lé lórí ìmọ̀ ìta àtọ̀tà bá náà tọ́tọ́ náà sáná ó sọ ẹ̀rí wọn àmì ní tí obìnrin pọ̀ ní ti àbí tó burú ní tọ́tẹ́ lópin ìgbà tó yẹ pé ẹ̀rí tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ tí wọ́n nìyẹn ṣùgbọ́n ètò pọ̀ lọ́dọ̀ kò fún apá wọn náà ní pé lórí ó yàtọ̀ sí jùmọ̀ nínú ọmọ tuntun pé tójú bá ń rọ̀ ní jùmọ̀ àlè àpọ̀ mọ́ àṣírí ọ̀la wàhálà mi gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn òfin ẹ̀sìn wa tó yẹ ká mọ̀ ni. bákan náà à ń lọ à ń gbà àárín omi òjò kọjá tó yẹ ká mọ̀ dájú eléyìí náà bí yẹn ti pàlọ́ ara láti lé bí yẹn bá gbà àárín omi òjò kọjá nínú àgbàrá òfin òní òde àgbàrá yìí tó yẹ fààyè tó mẹ́ni òfin mímọ́ náà láàpè àti tó yẹ pé nǹkan àyè ìgbò tí a ti tẹ́lẹ̀ láàpè ní ààyè ìdọ̀tí bàbá wa gbá ààyè ìdọ̀tí kọjá tá a fà lọ́la kò já lù wá láwà aṣọ wa àbí ibi tá a ti bóyè nìkan ni àtàkùn nù. rẹ pé àgbàpá ibi táwa gbà kọjá o ìdọ̀tí ló wà ń bẹ ẹgbẹ́ ló wà ń bẹ. tí èèyàn bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ àbẹ́gbẹ́ yìnyín lára pé ìfàlọ́lá kò já lù wá lára rẹ̀ ẹgbẹ́ yẹn ni ó fẹ́ fọ̀nù tó rọ̀ ètò mọ́ ẹ̀ tó bá wà ń bẹ tó mọ́lẹ̀ ní àáta fún tó yẹ bàtà tó fẹ́ fọ ẹsẹ̀ tó fẹ́ fọ ibi tó fi sẹ́yẹ ìdí òbúrú bẹ́ẹ̀ ẹ̀yẹn ló ti ọlọ́ ẹ̀sìn wáyé ẹ̀sìn ló dáa ní ẹ̀sìn àfúnẹ́lẹ́ ẹ̀sìn tó dájú gbogbo nǹkan ni èyí tó rọ̀ mọ́ òjò tó rọ̀ mọ́ òjò ló fi ó ti sáfọ yìí lọ tó yẹ kí mùsùlùmí mọ̀ torí pé ìpèsè mùsùlùmí pé ikú bá ń ṣẹlẹ̀ ó yẹ kó mọ̀ mọ́ ojú wúwà lásìkò yìí gbogbo nǹkan yìí nínú àwọn nǹkan tí ọlọ́run bá fún àwọn bàbá irúfẹ́ kámọ̀ ni tó dé bá wa bọ́lọ́run bá rí pé yọrọ̀ tí ó kú ìlú sí àwọn nǹkan àmọ́ wa rántí ọlọ́run ká ọlọ́run ló rọ̀ jù fún wa lọ́wọ́ bá fún àwọn bàbá pé parí yẹn ń sọ̀rọ̀ ìsánú ìlàtọ̀ àmì yìí ìlàtọ̀ àmì ọlọ́run ní pé kálukú oúnjẹ tó ń jẹ tó bá gbóúnjẹ síwájú wo gbé gbogbo tó kó máa jẹ ètò lọ́njẹ ni ìtú ló ń jẹ ní àmàlà ló ń jẹ ní ronú sí pé anna ọ̀bábúnẹ̀ mọ́ àsọ̀fá òjò tó rà títí ewu ọlọ́run láwa láàárọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ ń jẹ ọ̀pọ̀lọpọ̀ òjò ní bádé òjò tó rọ̀ títí ewu àwa láàárọ̀ tó mọ̀ ṣàkọ́kẹ́ náà làbá ọ̀sọ̀ ṣàkọ́ nígbà táwa rọ̀jò ilẹ̀ tó wà lánà tó wù kẹyẹ aló ọlọ́run bá ní. bí ìbájẹ́ ti ń ronú sí nǹkan báyìí gbogbo tó wù kọ́ ọmọ jẹ ó mọ̀ ẹ́ dúpẹ́ bá àmọ̀ dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ṣe ń rọrùn tó ti wá dọ́dọ̀ sí wa ọ̀ níwò pé ah, ṣé gàrí lèmi wá mo báyìí táyì bẹ́ẹ̀ ní nínú ọ̀ ń dúpẹ́ pé ah ọlọ́run ló ti nǹkan ẹ̀tọ́ mi dọ́dọ̀ mi náà gbé ọlọ́run rọ̀jò sí ó ní kílẹ̀ lanu ó wá dàgbà bàbá tó náà ní àbá wà àyínà bá wà kọ́ bá wà sọ ètò náà wà dákàlà wà àdá ikọ̀ gbólúbà ọlọ́run àwọn gbogbo oríṣiríṣi ìṣẹ̀jáde kó máa jẹ́ bàtà nǹkan ìgbádùn fún yín lákùn sẹ́yìn èèyàn wàá mọ lórí sẹ́yìn èèyàn nìkan wàá lè àyàn àmìkù àti fáwọn nǹkan ìrúgbìn àwọn nǹkan ẹranko tẹ́ǹtì. yóò máa jẹ́ nǹkan rúgbìn yóò máa jẹ́ nǹkan ẹran àfáwọn ẹranko inú máa gbádùn jẹ̀mọ́ àwọn ẹranko ò lè sọ̀rọ̀ ní àjọ má ti kò jò àjọ má ti kò jò ẹni tó bá ti gbá àwọn ẹ̀rọ òkèèrè yóò mọ̀ báwọn màálù dé máa ń dààmú lásìkò tí ilẹ̀ bá jẹ́ sí gbogbo kókó ti jẹ tọ́ba arókò ẹnìkan tó ń ṣe kínní làwọn tó máa ń ṣe tó máa ń darí wọn máa ń ṣe kàńtà míì tó ń kó lọ jẹ́ ń bẹ̀ nígbà tí kò tó ń bá rọ̀ gbogbo kókó sọ fún ọ̀sìn fáwọn náà máa jẹ fáwọn ohun. fún mi pé ní òdòdó káfààní kẹ lórí ọlọ́run tó pọ̀ ni. ó wà á di pé bóyá ó ní ẹ la lọ́nà kàtí kejì mọ́ àárọ̀dọ̀ ni tí ó da àtà òjò tó wọlé tó wà lẹ́yìn sọ yìí òjò tó kéde kan àwọn abẹ́ lọ́ọ̀ náà ní pé ọlọ́run máa fi wá ní ara abẹ́lẹ́ ọba fanu àtàlà gbogbo ọ̀gbìn tí ń rọ̀lẹ́ wa lórí ọ̀nà jẹ́ kó jẹ́ ìkẹ́ fún wa kó jẹ́ kó jẹ́ àánú fún wa kó jẹ́ kó jẹ́ oore àti ọlá ọlọ́run fún wa kọ́lọ́mọ́ mi ní wa lára àwọn kan lọ́nà kan tí kejì nílùú àyìnà àbẹ́ láwọn ìlú mi tẹ́lẹ̀ bá dáhà nínú mi ẹni tó ń gbá àwọn èèyàn jáde nínú ilé ọlọ́run ti ní kí yóò jẹ́ nǹkan ìnira fún kọ́lọ́mọ́ fanu àtàlà ọlọ́run àpò wọn yọ fún bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ kí wọ́n fi ní wọn lára mọ́ àbẹ́ náà ìlú wa tá a wà yìí kọ́lọ́mọ́tà àti aláyàbalẹ̀ gbogbo ń jí ni gbé gbogbo wàhálà fìtínẹ̀ ọlọ́nkẹ́bà kakúnlẹ̀ àbẹ̀nú wa fún àwọn aláṣẹ wa kọ́lọ́mọ́tà àwọn fọ́ọ̀mù wọn ṣe àwọn àtàjọ wọn lẹ́yìn náà kọ́lọ́mọ́ kọ́lọ́mọ́tà àdìsẹ́ ní kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين